ورحمة الله وبركاته ẹ̀kọ́ السلام yìí ẹ̀kọ́ tó ń kọ́ tíra yìí wọ́n ń pè ní pàtọ́rọ̀ nẹ́dà pàtọ́rọ̀ nẹ́dà kí ló ń pè ní pàtọ́rọ̀ òun ní kí ìkọ́ tíra yìí ìtọ́jọ́ máa kán látọ̀rọ̀ ànẹ́dà ànẹ́dà ni ọrẹ ọrẹ òun ló ń pè ní ànẹ́dà èkíkẹ́ ọrẹ wọ̀ bẹ́lá sọ́dà bẹ́lá sọ́dà òǹgbẹ ni wọ́n ń pè ní àsọ́dà òǹgbẹ ọ̀hàhà ìyẹn tún lágbára ju àlàátọ̀ṣù lọ ọ̀sán ọlágbára ju àlàákọ̀ṣì lọ. ọ̀ rírí rẹ̀ gbẹ́dẹ́ ọ̀ǹgbẹ́ tí ń gbẹ ní tara bomi tọ́ rẹ̀ gbẹ́dẹ́ ọ̀bá là sọ́dà kíkọ tíra yẹn nìyẹn. sọ tọ́jẹ́ tí a fáwọn àgbà Jamaluddin Abdullah bin Yusuf بن هشام الأنصاري رحمه الله àǹfààyè alhambali mazhaba mazhabi hanabila àlàfààyè wa lórí ẹ̀ ó wà ní àwọn àfáàgbà nínú nínáwó àfáàyè àwọn akẹgbẹ́ rẹ̀ nípa pé àfáàgbà jùmọ̀ gan àbá máa ń tọ́ tíra gan ó sì máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ gidigidi ó ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹni rẹ̀ ni wọ́n aláṣàjẹ́ ni tún nínú àpá kan tó ti ní Shihab Abdullatif àti olọ́dọ̀ Ibn Siraj Ibn Siraj ọtún gbọ́ tí olọ́dọ̀ Ali Bihyan al-Andalusi kéwò lọ́gbà lọ́dọ̀ ènìyàn òun ni díwánu Zuhair nàbí Sulma mọ́kọ̀ọ́kọ́ lọ́dọ̀ àfúrà yẹn ìdíkàtíra mi jù wọn ọba yẹn náà lọ lókè lọ́dọ̀ àfáà ni wọ́n tún lọ àwọn dòró àwọn ìdánilẹ́kọ̀ọ́ tajudeen àtẹ̀bùnìzì àti olọ́dọ̀ tajudeen bí ẹgbẹ́ àfáà ti yín ọkọ̀ nìyẹn o àlìfàkì hàní nígbà wo lókè lọ́dọ̀ òun ni sharhul ìṣàrọ̀ nípa pàtẹ́yìn nìkan ní ọkà bákan náà ó tún kí ó lọ́dọ̀ ẹ̀ tó ń pè mọ́sàbí ṣáfíì ha òun ni ọgbọ́n fíkí òye lórí ẹ̀ ọwá padà dé hanbali afáhà mọ̀tásọrú alkárọ̀kì tó jẹ́ ṣáhù ẹ̀ wọ́n sí sáríhù rẹ̀ tí wọ́n máa tẹ́lá tẹ́ máa ń gbọ́ tó wọ́n sọ pé almogdini lẹ́fìnà pẹ̀lú mọ̀tásọrú alkárọ̀kì àfẹ́kùn tẹ́lá yẹn nígbà tó kún ọdún márùn-ún káàfó kò láyé àwọn èèyàn tó pọ̀ kí ó lọ́dọ̀ àfa àwọn náà sàǹfààní lọ́dọ̀ rẹ̀ àfa àtàwí wọ́n ní tẹríba gan ìwà wọn da ọkàn wọn sí rọ̀ nípa tọ́lọ́hún ẹ̀rì máa ròyìn wọn wípé àfa ìlú nípa ìmọ̀ ti dáwé àlẹ́àrọ̀bì nínú àwọn àfa àgbà nípa àdáwé àlẹ́àrọ̀bì Arabic grammar kí ni mo ti pè Arabic grammar àwọn lọ́n pè ní anáhùwò yàrọ̀bí tíra yìí gẹ́gẹ́ bí ìròyìn tí ẹni tó ti tàkíkù rẹ̀ sọ wọ́n lọ jẹ́ tíra kan tó kílíà jù nínú àwọn tíra anáhùwò tí wọ́n sì sọ̀rọ̀ ẹ̀ wọ́n sì sọ́mùlì rẹ̀ ìṣẹ̀ wúlò gan ó wúlò gidi wọ́n káàtà àfikọ́ tíra yìí wọ́n láwọn fpc láyé làwọn fi wọ́n tẹ bá wò ẹ́ rí pé àpá rà yìí tayọ ọbẹ̀ o ẹ̀wọ̀n ti ń bẹ́ ń bẹ̀ ọkàn pa ọkàn pa gan so òun náà làá fẹ́ yẹ̀wò yìí قال المؤلف رحمه الله بسم الله الرحمن الرحيم الكلمة قول الكلمة ọkùnrin yìí ti gbà kí ní ajá nẹ́sìtì tó wò rẹ̀ ọwọ́ kí ní ti mẹ́lọ́wọ́ rẹ̀ ní ẹ̀ẹ́ ok alikalimatu qawlun mufradun qawlun mufradun qawlun mufradun kẹlìmà òun ni gbólóhùn ẹ̀yọ̀ kan ló fi á pé wọn a máa wí kẹlìmà tó túnmọ̀ kalam tó tuntun mọ́ kọ́ọ̀lù kọ́ọ̀lù mufradu ni wọ́n pè ní kalima ọ̀rọ̀ ẹyọ kan báyìí ọwọ́ ni alkalima tanqasimu ila wáhíyá àfá àbákẹ̀ rúbẹ̀ wáhíyá ismun wa fi'lun wa harfun tó tó wá ń jẹ́ kalima yẹn ó fi ẹ̀kọ́ sọ pé alikẹ́lmọ̀tú àǹfọ́símú ìlàkíní ọ ìlàsàlásà tí àkọsà ọkùn sí mẹ́ta ọkùn sí ismọ̀nà wọ̀fẹ́ ìlọ́nà ẹwọ́ àwọn èyí ti dámidó bẹ́yà tó bá di 15 kí máa lọ wọ̀fẹ́ ìlọ́nà àti fẹ́ ìlọ́nà wàhálùfẹ́ àtàràfẹ́ ismọ̀n mọ̀ lórúkọ fẹ́ìlón òun lọ́rọ̀ ṣe arúfún òun ni lẹ́ta fa'ammali ismu ọ̀yọ́ ọ̀rọ̀ fún ọ̀yọ́ ọ̀rọ̀ fún bí al kàrọ́jùlín ọ̀bí tẹ̀lúwí kàrọ́jùlín ọ̀bẹ̀rẹ̀ hadithi anihu kàtàí dọ̀rọ̀pù ó ní fa'ammali ismu ẹ̀rọ orúkọ ọgbẹ̀ yìí pé bada al-mu'allif yashra'u kalamahu an alamatil ism wọ́n fẹ́ sọ nípa kí làwọn àmì orúkọ mo ní al-mu'allif fẹ́ máa sọ báyìí àmì tẹ́ẹ̀fì lórúkọ mọ̀ lẹ́yìn tó ṣe yí pé afá àti kápẹ́jì kúrò láti sọ oríṣiríṣi àwọn orúkọ tá a ní a ní ismu insani ẹ́ yíò bí zaid a ní ismu hayawan bí kíni bí asad kíni wọn a ní ismu nabat bí kíni bí burtikola a ní ismu makan bí kíni bí madrasatu a ismu zaman bí kíni bí ramadan lápẹẹrẹ ismu wọlé tún ẹ̀tún ní ismọ̀ máàna ismọ̀ máàna ọkọ̀ tó ní ismọ̀ bí kíni ní alìhọ́bù ìfẹ́ náà tó ìtumọ̀ lẹ máa fi máa bẹ́lẹ̀ gbá ìfẹ́ mú tó di ẹrẹ́ ẹni sùn a tún ní wọ́n pè ní ismọ̀ jins ẹ̀kọ́ ọ̀rẹ́ bí kíni ẹ́ ẹ́ ẹ́ tí wọ́n ìrìn ìtẹ́ yẹn kọ̀bá àájò oríṣiríṣi ní mẹ́fẹ́ àyàwáǹkì àwọn orí kọ̀ọ̀kan mẹ́rin tí wọ́n bá ti dákọ̀ rẹ̀ báyìí gbogbo ọ̀rẹ́ yẹn ló ti kọ́ lẹ́kìlì bí ẹyẹ gbogbo ẹyẹ ló kó sínú kàtàyọ̀ adìẹ mbẹ̀mbẹ̀ pẹ́pẹ́yẹ mbẹ̀mbẹ̀ ó di rẹ̀ kòlótòló mbẹ̀mbẹ̀ àwọn ẹyẹ tí kò kàkì mí nà mbẹ̀mbẹ̀ àfọ̀ òwúlẹ̀ wélè rìn Ọkọ̀tù bẹ́dà alkalam alamọ́tù jésù. Kílámi orúkọ. Wọ̀zákàrà hú náà aláṣà alamọ́tù. Kọ́wà ipẹ́ iná ti padà gbójú ni gbogbo mọ́ sí ń sọ̀rọ̀ ìfẹ́ ènìyàn ọgbọ̀dọ̀ dúró. Àwọn àkọ́ tó bá yá ọkẹ̀ padà sọ́ di tíra pé ṣéfù wá sí ṣáré òkọ́ tó rò mẹ́dà. Ó kọ̀kọ́ tíra àwọn àfọ́ àbẹ̀rẹ̀ rí, ó ṣe ká àti bẹ́sù rẹ̀ ni èyí kẹ́ máa jókòó ẹ máa wò ní bí pé mò ń fi náà láà láà ìdíkọ́ là ń ṣe náà mo ní kẹ́yìn náà máa ṣe ní ìpàdésì yẹn irú sẹ́yìn náà rẹ̀ rí tẹ̀mí ń ṣe wọn pààrọ̀ tẹ́lẹ̀ gbogbo adé là ń tẹ̀ ń da jọ́ǹsì ẹ wá máa kó àwọn kìíní ẹ wá ọkàn ti sí péjìsì lọ rẹpẹtẹ wọ́n sì pé jọ́sùn sí ìfowárì ọwọ́ ẹ báyìí ọ̀sán di tẹ́lá tẹ́lá David ó ní fàámọ̀lì ismu ó lè rí ismu kọyọ̀ ọ̀rọ̀ fún bí al àmì àkọ́kọ́ káàfì mọ́ pẹ̀lú al arrọ́jọ̀lì gbogbo àwọn ikọ̀ tí mo dá yẹn náà ìyẹn yẹn pátá ọba ti fi alisi wọ́n jí ikọ̀ bẹ́ẹ̀ nìna ikọ̀ tó kún ni wọ́n ikọ̀ tó kún ikọ̀ nígbà ọba ti fi alisi ọba ti rí alimbi nǹkan káàlàm annahu annahu ismi tó fi ismu yẹn ọba àjẹ́ ismu insan ọba àjẹ́ ismu hayawan ọba àjẹ́ ismu nabat ismu wọ́n bí tẹniwín yàní alámọ̀tò sáàníyà nínú alámọ̀tò lẹ́sìmí tẹniwín ọkọ̀ wáyé sí mi nìwọ́n ni ó mú wẹ́rẹ̀ ọwàkọ̀ alámọ̀tò رجل رجل على العلامة الثالثة قل وبالحديث عنه وبالحديث عنه أصر نقانك أصر نقانك kí ni ìtumọ̀ ká sọ̀rọ̀ nípa nǹkan ó ní bí àpẹẹrẹ zọ̀rọ̀bù zọ̀rọ̀bù alólù ọmọ kí mi mo lù mo ń sọ̀rọ̀ nípa ara mi ó fi hàn wípé túùlì túùlì orúkọ ni òun ni wọ́n ń pè ní ismo mọ́dìmáà kí ni mo ti pè ismo mọ́dìmáà roo ọwá tó fẹ́ fi nǹkan mí kú ó ní wàhúwá wàhúwá dọ̀rùbáà ni ó ní sẹ́rú orúkọ yẹn méjì ló kú sí mọ́ ọ̀rọ̀ bọ́nà alé ìsàmà ń sẹ ìrọ́bù rẹ̀ wọ́n fẹ́ sàlàyé fún yín tí a sàlàyé ọya kan tó fẹ́ pè ní mọ́rọ̀ Húwá kàgọ́ ìyàrò. Húwá kàgọ́ ìyàrò. Wàhúwà mọ́ ẹ̀ kàgọ́ ìyàrò àhíhùhù ìsábàbẹ̀rẹ̀ àwà àmìlẹ̀ dàhílà tí àléhì kàzáìdín. Ó ní sẹ́rí wọ́n pè ní mọ́rọ̀. أيها آه، الإخوة الطلبة هو ما يتغير آخره بسبب العوامل الداخلة عليه يعني يتغير آخره بالعامل مثل ومن العوامل العوامل الداخلة على المعرض عزيز ṣe يا nìyàn جاء الأستاذ جاء الأستاذ ولما قد تقدم على الأستاذ جاء رفع الأستاذ هذا هو العامل العامل الذي عمل في الأستاذ كوما ثم قلت إن الأستاذ قد جاء إن الأستاذ قد جاء تقدم على الأستاذ إن وإن عامل عمل في الأستاذ ونصب الأستاذ تفهمونني جيدا tí wúrọ̀ gan ẹgẹ́ ń ṣe fi tó lè rà débi tí ṣe wúlé bẹ́ẹ̀ ni ẹ̀yà àrọ́pù sàálẹ́ ìmọ̀kiri wọ́n fọ́ọ̀mù ní òtì yẹn bẹ́ẹ̀ tó wọ̀ kò dẹ̀ má fọ́ọ̀mù ẹ̀ àdìgbò ni mọ̀rọ̀ntù bílí òsàrí lọ́dọ̀ sàálẹ́ العامل الذي عمل في الأستاذ البحث ولذلك جر الأستاذ وقلت مررت بالأستاذ ẹgbẹ́gbẹ́ káàkiri àwọn ti ó ti lọ straight mú sí máa tẹ́ nìyẹn ẹyọ tó túnmọ́ tí nìyẹn kà fún mi sí mọ́ọ̀rọ̀bọ́n mọ́ọ̀rọ̀bọ́n wàhúwá wàhúwà mọ́ ẹ̀kàgọ́ yàrò àkírùhú òun ni ó ti dẹ̀yìn ẹ̀ change bìtọ́lábìlẹ̀ àwámílì pẹ̀lú òkùnkà àwọn òṣìṣẹ́ àdàkílàtì àlẹ́ yìí ọwọlé ti kàzédín oríṣẹ́dù ní gbogbo ẹ̀ ló lè ṣẹlẹ̀ kọ́ mọ̀sáídún rọ̀ẹ́dù tẹ́lán mọ̀rátù kàzédín bóyá wọn mọ̀bìnì ọmọbìnì yìí ìpín kejì tó rọ̀ pín sí ìpamọ́pa wàhúwà bẹ̀ẹ̀kẹ̀ láàrín kí ni túnmọ̀ opposite mọ́ ọ̀rọ̀ tó bá ti tẹ́yìn lè bí ọyẹ ká ilé wí lábá fún mi kí ni túnmọ̀ rẹ̀ fún láyé tàgẹ́ yẹ́rù léèwì ó ti wà ilé nì fún àmọ́ láyé tàgẹ́ yẹ́rù àkírò ẹ́ ilẹ̀ àwọn àmì lè dàkílẹ̀ ti àlè torí pé àfọ́ òfẹ́ wíṣì táìmù kó wulẹ̀ tún tẹ̀tún lè yẹn kọ sí mọ́ ẹwà tún pẹ́kẹ́ tó sọ mọ́ lálásẹ̀lẹ̀ kìbà wọ́n ní ka áhùláàhì ẹwọ áhùláàhì ìlú zoomi kí ni ọ ìlú áhùláàhì tọ́lá bá tú wọ́n sọ pé áhùláàhì kí ló pé o أو هتبقى مبنية على الكسر في معال الرفع أو فهم بخدائي في معال الرفع لو اسم الإشارة كذلك حزامي يا ورا من جهة كنا كلام في حزامي وامسي جرو حزامي فبعد الوقت تقول قال حزامي إيه. àbí rọ àìsù àdáàmì ọlọ́pẹ́ rọ àìsù tó máa sọ́rọ̀ àìsù ọwá sọ pé àdáàmì wọ́n ni mọ̀fún ló ń bí mọ̀bùnmí alẹ́kẹ́sì fi mọ̀ alì nẹ́sì ọwọ́ bí rẹ̀ ṣẹ́nẹ̀ wà ámùsì ámùsì àná yẹ́sùkẹ́ ìlọ́gọ́tí hijazi yìí inú ìdá àwọn ará hijaz am àná ẹ̀tìrì rẹ̀ káfàǹsù àmùsù àmùsù níbẹ̀ yẹn nẹ́sìbà lọ ẹ̀kọ́ gbà á kí ni kọjẹ́ zọ́ọ̀fù àbẹ́ẹ̀kọ́ kọjẹ́ zọ́ọ̀fù ṣùgbọ́n mọ̀ bí ààrẹ kẹsì fi máa lè nẹ́sìbí àjọ̀fọ́n lè lè fi yìí ẹ̀hùn náà wọ́n wà àkọwàtì ìlúzúmi ìfàtìfì àti 11 13 14 15 tó fi dórí 19 àhàdà àṣàrà àlàsàtà àṣàrà àrùsàtà àṣàrà àmsàtà àṣàrà tó bá ti fẹ́ wí báyìí ọ̀sọ̀ ìfẹ́ látẹ̀ẹ̀rẹ̀ orí já àhàdà àṣàrà tó nìbá ó ti fẹ́ bó ṣe já àhàdà àṣàrà tọ́ọ̀lì bá àwọn eleven students ló wá àkàdà aṣára yẹn bóò ló ṣe ṣèrọ́bù rẹ̀ ó pè ní fáìn lọ́sọ pé mọ̀bílì jù àìlá àtìlì jù àìlè kò sí ìbọn mọ̀sí aláfàṣẹyẹ jù àìlè ní màhálì kínú rọ́fà Bọ́ọ̀lì báyẹ̀ máa jẹ́ kí ni tàbí ìzẹ̀lẹ̀ kan ṣe ti gbọ́rọ̀ bù tí mo ti bọ̀bù nílẹ̀ alákínà aláfàtílé jùzáì ni amọ́pa lórí fún méjèèjì ní fatia wọ̀ká kọ́bùlù ẹ̀yẹ̀ni kọ́bùlù before for bad after àkọwàtíhì àtàwọn àǹtí tí wọ́n náà ìlú lómi dọ́mù gbogbo bọ̀bù nílẹ̀ alájọ́mù lórí ìdáhùn ní pẹ̀lú mọ́dọ́ ilé yìí tí wọ́n bá láti ha mùdọ́fì léyìn rẹ̀ kú òní wà lórí àmà ẹ̀rù nẹ́sàtùhù mi nkọ́bùlù ojúrí o ti kọ́ ìmọ̀ sí sọ́ nẹ́sàtùhù mi nkọ́bùlù bó ti kìlọ̀ fún tẹ́lẹ̀ náà nítorí pé mi dákọ ṣùgbọ́n tó wáyé pé mo wí mùdọ́fì léyìn mi nkọ́bùlù hadisa mo rí tí wọ́n máa ń jókòó ọmọbìnrin yẹn mo ń sọ fún pé tí àwọn ọmọbìnrin pọ̀ mo sọ fún pé àwọn ọmọbìnrin pọ̀ mẹ́fà sòrò mi kọ́bùlì lè àdíkà dúró yẹ mí kọ́bùlì lówí mẹ́rin tó díé nítorí fún padà dákọ̀ mọ̀ bọ́ọ̀fì lè ṣùgbọ́n tó bá ti dákọ̀ mọ̀ bọ́ọ̀fì lè ọ̀sán pé mí kọ́bùlù mọ̀bùnú yọ aládọ́m ó ti ń sìn pọ̀lú ìyà màá náà wọ́n ká sì gbèrò mọ̀dọ́fì àtẹ̀wé ni ọ̀kà mọ́nì bẹ́ẹ̀ náà ni mọ́nì àti kam tí lùzúmi sùkún mọ̀bìnrin ala sùkún gbogbo wàhúwá wàhúwà asùlùlùbìnà ó ní sẹ́rí sùkún yìí gẹ̀gẹ̀ òun ni asùlùlùbìnà kẹ́ lọ ha látúnú yìí ní ìbẹ̀lá àjọ mo níbi tí lọ ọdìdà subhanakallahumma bihamdik shadallah ilaha illa anta astaghfiruka wa atubu ilayk